claim pé òun nice òun like woman kan ní Canada mi ò lè like ẹ mi ò lè like ẹ tinútinú ìṣòro tó bá dé ó ti ń ṣe mí tí n bá rí in fact the way tí woman yẹn fi ń bẹ̀bẹ̀ fún owó ní ọwọ́ òkété tó bá jẹ́ pé mi ni ah tí n bá tẹ̀ rí gbogbo ẹ̀ kò ń ṣe kí n má bàa mo tún lè lọ bá àwọn èèyàn mi kí n bá wọn wá half o ò dẹ̀ rí anything fún ẹni o tún ṣe record o tún send ẹ̀ sí mi o dẹ̀ mọ̀ pọ́n ẹni yìí àtẹ̀mí a máa ń jà o send ẹ̀ sí mi so that màá mú dání ọjọ́ tó bá ṣe wèrè kí n lò ó fún so ẹ mọ irú èèyàn tó ti ń ṣe bẹ́ẹ̀ yẹn ó di dandan kó ṣe tèmi náà thank god for nǹkan tó ṣẹlẹ̀ èmi rò pé máa wá play àwọn audio tí mo send sí tó wà láàrin wa but ó ń play record mi nígbà tí wòwú ẹ̀ dé ta èmi dúró tì mí ò record ẹ̀ rí ó wá ẹ wo ó dàbí kílẹ̀ lanu kó gbé mi ṣó dáa kí wò wo èèyàn ah, ah. ẹ lo obìnrin mi ẹ rí pé kò lè ságì obìnrin mi kò ń ságì ọyàn ẹ obìnrin mi dẹ̀ ń ságì ọyàn ẹ kábọ̀sì kí wò wo èèyàn déta kí gbogbo ọyàn orí ọyàn kọ́ máa rí ń taba kò tún máa send sí marriage man ṣé nǹkan rẹ ni Although no low filter, filter àmọ́ pé ó filter àmọ́ but still ìwo wẹ́ẹ̀sì yọjú síta èmi finú kan bá a ṣe ń gbà yẹn ká ní mo mọ̀ kí n ṣa sí rìkọ̀dìn ká ní mo mọ̀ kí n ṣa sí rìkọ̀dìn kẹ́ wá wọlé yá tí fọ́n bu ta èmi ìgbà tí wòwò yẹn jáde mo strong ni èmi strong kò sí nǹkan kan mi ì feel anything ah àwọn ilé ń parọ́ àwọn kan wà ní ayé wọn á parọ́ ẹnu wọn á tún dùn irọ́ máa ń dùn lẹ́nu ẹlòmíì torí pé ìṣẹ̀dá wọn mọ́rọ̀ ni inú rọ́ ní ìyáláyà wọn bí wọn sí inú oyún náà ti sunrun ọmọ wọn nígbà tí bàbá àtìyá wọn ń do lọ́jọ́ tó ń dóra wọn lọ́jọ́ tí ọlẹ̀ ọlẹ̀ ọmọ òfò náà sọ nínú ìyá ẹ̀ wọ́n jọ purọ́ fúnra wọn lọ́wọ́lọ́wọ́ tán ni oyún ẹ̀ ló dúró ọjọ́ tí tó máa bí báyìí lórí irọ́ nìyá bí sí so irú wọn irọ́ máa ń dùn gan. ẹ understand mo ń bọ̀ ọ́. ẹ jẹ́ kó máa tẹ red red orí wọn ni ò pé ẹ jẹ́ kó máa tẹ red red. you too can new dt eh, eh, mi ò ní two kẹ eh, èmi tí mi tí ì ṣe nǹkan kan tá àṣẹ mẹ́yẹ bọ̀ lápò ah, ẹ wo ẹ kó ṣì lọ new dt wèrè wo ṣe ẹ ti rórí ọyàn lórí péjì mi a ní máa rìpọ́ọ̀tì ara mi kí n tó máa ṣú ẹ mo fọlọ́n tó dá mi ṣẹlẹ́rìí gbogbo kàtìkàtì tó ń sọ lórí iṣu ẹ̀ lánàá yẹn ẹ rí nǹkan tó ń plẹ̀ rí nǹkan tó ń sọ ẹni tó ń sọ gangan lẹ fẹ́ kó play fún yín ẹ bá mi bẹ̀ ẹ ní nǹkan tó ń tẹnu ẹ̀ jáde ẹ ní kó wá play ibi tí mo ti sọ fún pé wọ́n rin pọ́nrán ńlá wọ́n fi bá yí ọmọ ẹ̀kan ọtí kéèyàn bí ọmọ ẹyọ kan kó tún jẹ ọtí stick ẹ tún rí wẹ́rì ọmọ màmá wo bíi bọ́ọ̀lì àti àti kínní ni go outside close the door close the door tí gbogbo ọmọ bá ń ṣeré báyìí nǹkan tí ó pààyàn lẹ́rìn ló máa máa pọ ọmọ yẹn lẹ́rìn mọ́nú lé ọmọ ẹyọ kan ó dẹ̀ yóò lò sí mọ́ lójú báwo ni o ṣe ní bínú sáwa ta ní tàbí wàlẹ̀ tàbí ìsìn ẹ ṣáàmù ibi tó lọ́n bá tiẹ̀ jẹ́ dé ọmọ kan autistic patient ni àmọ́ mi anamáyọ̀wá àmọ́ mọ̀nyìn ọjọ́ tó ń sọ ṣèbí mi mo sáré gbá máa mọ̀ mi anamáyọ̀wá irọ́ ni irọ́ ni kò ń ṣe oh kò ń ṣe irọ́ ó bẹ̀ mí kí n bòun láṣìírí ni ó dùn gidi gan ẹ rí i pé gbà tí mo gbèjì ẹ tí mo mi anamáyọ̀wá ń wá fún mi báyìí kí á ló torí bọlé ó dákẹ́ ni torí mọ̀ pé òótọ́ ni anamáyọ̀wá ń sá òótọ́ ni torí ẹni táyé ẹ bá ti ìbàjẹ́ a sì máa wẹ́ni kúra ẹni táyé ẹ bá ti ìbàjẹ́ a sì máa wẹ́ni kúra tó bá ní a ọmọ aṣọ bí ọmọ kan ṣoṣo tó yẹ kó jọgà ó tún jẹ dìgbòlugi ẹ yàgò fún ó lè sọ̀rọ̀ ó lè bọ́ ọmọ mi tẹ bá ti ná rẹ tẹ bá ti jẹ́ kọ́ mọ̀ pé bóyá wọ́n ń ṣe nǹkan bẹ́ẹ̀ nǹkan yẹn ẹ láìkẹ̀ nǹkan yẹn ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan bànújẹ́ fún yín so tíjà bá ti dé a fẹ́ lo kinní yẹn mo fọlọ́ ń ṣẹlẹ́rì àná tó ṣe báyìí ìgbà tí mo ṣe ṣóò tán mo sùn lọ ni ó yẹ kí n wà lórí ṣóò bọ̀dá Sọjí kí n máa comment mo sùn fọ́fọ́fọ́ mo sùn lọ títí dàárọ̀ yìí ni mo tó jí mo ah fóònù gan ti kúrò níbi kíní ó ti lọ sànàdá mi ò pa fóònù mi mọ́jú mo dẹ̀ sùn mi ò tiẹ̀ jí tọ̀ lóru ìyẹn tún kọ́ mo ń bọ̀ ọ́. irú ẹ̀ ló fẹ́ bú mi òun sọ̀rọ̀ first daughter mi ń sin ẹjọ́ ó mà ná àbúrò ó mà gbọkùnrin lẹ́yìn ó gbobìnrin lẹ́yìn àbúrò má wà talkless of pé first daughter mi nǹkan kan ò ṣe ẹjọ́ tó bá ti play gbogbo nǹkan tó sọ yẹn tó ní mo sọ yẹn tó bá ti play wàhálà ẹ má wò mí mọ́ gbogbo nǹkan tó ní mo sọ yẹn tó bá ti play ẹ má wò mí mọ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín ẹni tí irọ́ ti bá yé ẹ̀jẹ̀ ṣe báwọn náà nù ibo lẹ gbé kí ló gbé bẹ̀rù sí ẹ́ ọmọ ìbàdàn tí ò jalè ojú ló ń rọ ẹ jẹ́ ká play show bọ̀dá sọ jíjà rẹ̀ mo ń bọ̀ ẹ jẹ́ ń sun mọ́bi tí. ìgbà mi máa look down kí ló máa kàn dùn báyìí ọlọ́run àkàn gbé kankan dìde ni ìgbà kan ṣẹlẹ̀ ni àkọ́kọ́ ah, ọlọ́run ìwọ ló máa ń mọ̀ máa ń mọ̀ ṣáà ni pé ilé ìdùn. wọ́n ń pẹ́pẹ́ wọn pé àdéhùn nǹkan tó bí mi nú. No máa fẹ́ fi sí pa ẹ̀ ẹni tó jẹ́ pé kí ló ti pe bọ̀dá ẹni tó ti kíìlì joy lòun èmi ń bá a ṣe mu pàbó lórí burúkú ni ẹ èpè mo rí fídíò kan èèyàn kan sẹ́yìn dẹ̀ sí mi lánàá tẹ́ bá rí ibi tí ìyá ewé ti ń bu ọmọ ẹ̀ lépè ẹ̀ka ọwọ́ lérí kó mú ibi tí ọ̀nkùsọ́jú ti burú èpè yẹn fún mi rí ìyá ìwé dẹ̀ ń bù ní èpè ńláńlá títí kan gbogbo ọmọ tí ìyá ẹ̀ bí bí gbogbo wọn ṣe máa wọlẹ̀ lójú ìyá ẹ̀ títí kan òun gangan tí ìyá ẹ̀ máa gbé e sin. olórí burúkú jẹ́ kọ́nà kọ́kọ́ lu ẹyọ kan tòkè tẹ́ padà nànà jẹ́ block kókó ṣì lọ ọlọ́run kọ́kọ́ tó bá ti kọ́kọ́ lu tòkè tẹ́ ẹyọ kan pa èmi àwa san ṣòkòtò ó ti gbọ́ ẹyọkan òpònú tó wà lọ́wọ́ ẹ̀ ẹyọkan sixty patient tó ń parọ́ ọmọọmọ tèmi ẹ̀yin náà lẹ máa ń bú mi baby factory baby factory ń sẹ́tù tí ní mo tún ń fọmọ ṣakọ ohun tó bá fi ń bú ẹ ọ̀gbẹ́ni fakọgbé tó bá lóòbí méjì fakọgbé òbí mẹ́ta fakọ́gbé òtún bí dọ́sì fakọ́gbé tó bá ti wáyá wá tó lòun fi ṣakọ́ mò ń fi ṣakọ́ mò ń fi ń post mò ń fi ń dẹ́gẹ́ mò ń fi ń dẹ́gẹ́ dẹ́gẹ́ dẹ́gẹ́ dẹ́gẹ́ dẹ́gẹ́ post ò ṣe. ọlọ́run ṣe you are thank you. continue to praise him torí pé òun nìkan lọ́ba tó tó yàn hmm. òun nìkan. a dà fún yín o settle with anybody you can settle with everyone love. a dà fún yín o ẹ máa ní sórí burúkú o ah, ah. èèyàn wo ló lọ́pọlọ báyìí tí mo máa láìkí kọ́mẹ́ǹtì kẹ́ ẹgbọ́n nǹkan tán kọ ni settle with anybody you can settle with everyone love you okete bring enemy Okay, they bring enemy to because you they gang gang fight person where no offend you kò ní bàjẹ́ fún yín ẹ ti wà jù ẹ jẹ́ ń pín ní kọ́mẹ́ǹtì yẹn. ànájọ́ tí SOG wọn wà nínú kan lèèyàn kan lọ kọ́mẹ́ǹtì pa ehm, Kwame ma bu je Kwame ó dà nípa ẹni yẹn ní ṣé bá àlàkọ́ ló kọ kọ́mẹ́ǹtì yẹn ah mo máa ń rántí ẹ̀ bọ́ mi rántí ẹ̀ mọ ẹnìyẹn ni mo ń bọ̀ o ẹnìyẹn wá ní ah bàálà um, Kwame máa ń bu yín ah wàláì nǹkan tẹ́gbọ́n yẹn sọ ni pé Kwame ń bu mi kẹ̀ Kwame ń bu mi mi ò ṣe Kwame èmi àti òjá mo fọlọ́ọ̀ṣẹ́ lẹ́rìí mo ń bọ̀. ẹ jẹ́ wo bí mo ṣe lè gbé kínní tó máa dúró dáadáa lẹ̀ mi ò lè fọwọ́ dé mú báyìí. ó ní mi àti òjànà mi ìṣe kwame náà torí pé mò ń gbèjà òkété ọlọ́mu bí ọmú ẹ mọ́ ẹ lọ wọ ọyàn ẹ tẹ bá ní ìdí ẹ sọ fún mi kí n sẹ́ǹdì ẹ sí ẹ lọ wọ ọyàn ẹ tó bá ti pákéjì ẹ tó kó bọ́ọ̀tà ẹ máa wò pé kí ló wà lábẹ́ ẹ lọ wọ ọyàn náà ọyàn náà wọ́ báyìí ló fi gbé báyìí ẹ lọ wo ọyàn náà kò ju bí àgbálùmọ̀ báyìí lọ méjèèjì kúnkún kò báyìí tó bá dẹ̀ gbé tán báyìí nínú bra tó ń ṣe ṣó báyìí ó máa kú kẹ́hìndé á tún máa fọwọ́ tẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀ ẹ̀bà burúkú á tún lòun yọnu bra irọ́ fake olóṣì ẹ rí new dt ẹ ní ẹ lọ́wọ́ ọyàn tó fi ń ṣe ṣó ó wá ń sọ̀rọ̀ ah ó já o wọ́n já o wọ́n já o ẹ jọ kí ni mo sọ tó pọ̀ jù nù nǹkan tó rìkọ́dì ẹni tó bá tún ní kí n bá a ṣẹ́tù ẹni tó bá ní kí n bá ṣẹ́ níyẹn ò ní jèrè gbogbo nǹkan tó bá kó dání níyẹn òkè téyẹn kémi àti ẹ̀ má pàdé nílé ayé ẹni tó bá kọ́kọ́ fẹ́ play record ẹni kó bẹ̀rẹ̀ láti ibi new dt ẹ̀ tó ti ń sọ fún mi pé kò sí nǹkan kan òun strong àbí ibi tí mo ti ń preach fún ká ní mo mọ̀ kí n ti fi wèrè sí rìkọ́dé but mo wà á pè mi rìkọ́dé so ẹ̀yin ọlọ́gbọ́n olóye tó wà ń ta bẹ̀rù gbogbo nǹkan tó bá ń pretend tó ń sọ fún yín mo fẹ́ kẹ́ ẹ mọ irú èèyàn tó jẹ́ rìkọ́ọ̀dù tó wà bí rìkọ́ọ̀dù àwọn èèyàn tó sẹ́ǹdì ni èmi náà dẹ̀ ní tí mo sẹ́ǹdì sí bọ̀ pé kí n rìkọ́ọ̀dù ẹ̀ àwọn èèyàn ní kí n má sọ ọmọ mi ní ni tí n bá ní mi ní sọ pé mi ní ẹ jọ kí ló wà nù rìkọ́ọ̀dù tó ń play tó ń manipulate ó ní gbogbo èèyàn kan ló lè ní ọlọ́run fi ṣe ọwọ́ mi dá mi lẹ́jọ́ tó bá mọ̀ pé kọ́lọ́run fi gbàgbé nǹkan táwọn wèrè ń sàn ta nǹkan tó ń sọ sọmọ ẹ̀ ń ta gbàgbé òṣì ṣáwọn lọ ẹni ṣáwọn náà ni ìgbà tọ́lọ́run dá mi wọ̀n sí bẹ́ẹ̀ inú mi ọlọ́run ló mọ̀ inú mi ọlọ́run mọ̀ inú mi ó mọ̀ délẹ̀ ó mọ̀ dọ́kan gbogbo àwọn tí mo bá jà tó fẹ́ máa sọ̀pọ́tì tí n bá fi mẹ́ni ṣàt tó wà láàrin mi gbogbo yàtọ̀ sí kó sẹ́ndì fọ́tò mẹ́ni ọ̀rọ̀ mẹ́ni ọ̀rọ̀ òun ló ń kọ́ tó ń sẹ́ndì ẹ̀wà tó ń parọ́ pé èèyàn kan ló sẹ́ndì ẹ̀ sí òun wèrèwó ló ń sẹ́ndì ẹ̀ sí tí ò sẹ́ndì ẹ̀ sí ẹ̀mí ọmọ nọ́mbà mi ọmọ mẹ́sẹ̀njà mi gbogbo àwọn tó fẹ́ máa gbé mọ́ra ìwọ fẹ́ bá everybody ṣe o fẹ́ tún máa rún wọn mọ́nú ìjà kan máa bẹ́ẹ̀ mi ba ìjà bó fẹ́ sọ mí di ọ̀tá ayérayé bó tún ṣe lọ́nà kí n sì máa ṣọ̀tá ayérayé pẹ̀lú àwọn èèyàn lọ kò possible ẹ sòjè bàbá ọlọ́run tuale ẹ̀gbọ́n níyín ẹ̀gbọ́n dáadáa ẹ̀gbọ́n rere ẹ sòjè ò sí ń bí bóyá wọn lọ bí iṣẹ́ ọ̀ọ́kán bí sì ẹni tó bá mọ ẹ sòjè bá mi sọ fún wọn mo sì máa pè wọ́n sọ fún wọn òkété sẹ́ǹdì nídìí tí wọ́n sí mi ẹ ò Thank you.